الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدًا عبد الله ورسوله أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فإن تقوى الله مفتاح الفلاح في الدنيا وفي الآخرة قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله nínú àwọn interest islam kọ́ wa ìpè ńgbà tá a àgádágodo fún gbogbo aburú òun náà ni arifku fil umuri kulliha mímà sí pẹ̀lẹ́ nínú gbogbo ìṣesí wa nínú gbogbo ọ̀rọ̀ wa lápapọ̀ nítorí pé ẹni tí òun bá fẹ́ jẹ́ ẹni tí yóò jẹ́ àǹfààní tí ó máa mú rere wá bọ́ ọmọlàkejì tí ó sì máa ti aburú dànù kúrò lọ́dọ̀ ọmọlàkejì. ó jẹ olùsèpẹlẹ olùṣepẹ̀lẹ́ jẹ gbọ́dọ̀ jẹ́ alájàngbilà ẹ̀dá kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀dá nítorí pé ibi tí ẹ bá ti jẹ alájàngbilà tọ́jú onígarangara gbogbo ń tó bá fẹ́ dá ni ó gbogbo ń tó bá fẹ́ wà lójú ọ̀nà ni ó gbé kúrò lójú ọ̀nà. kéèyàn máa ṣe pẹ̀lẹ́ kéèyàn sì jẹ́ ẹni tó ṣe pé ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn náà pẹ̀lẹ́ náà ni àwọn àwa tó dá àwọn àwa alápọ̀lé irú ètò èèyàn máa bá lọ́dọ̀ èèyàn tí máa wú èèyàn kéèyàn múlu olúwa rẹ̀ lọ́rẹ̀ irú àwọn àwa dáadáa tẹ́tí èèyàn bá nírú rẹ̀ èèyàn ò ní fẹ́ kí wọ́n mọ́tò èèyàn mọ́ru onítàn ẹni tó bá rí bẹ́ẹ̀ dáadáa àtàwọn ọ̀rẹ́ yóò máa ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹ̀ yóò sì máa forí wá bọ́mọlà kejì ẹni tó bá ní ìwà tó dáa ẹni tó bá ní ìwà pẹ́lẹ́ gbogbo èèyàn ni wọ́n fẹ́ bá ṣe gbogbo èèyàn ni wọ́n fẹ́ mú lọ́rẹ̀ pàtàkì àwọn ẹni tó ń pè wá wọ́n lé wọ́n burú kọjá gbogbo nǹkan. àwọn ẹni tí ò ṣe súnmọ́ a sì ti pé gbogbo ẹni tí ọba ṣe súnmọ́ irú wọn a máa ṣe rí sá wọn á bú ìwà tí èjẹ káwọn èèyàn kó lè súnmọ́ yàn ìwà tí èjẹ káwọn èèyàn kó bá yàn tó kìí ṣe wàá rí o èèyàn lè nírú rẹ̀ lọ́wọ́ kó lóore ṣe fọmọlàkejì èèyàn lè nírú rẹ̀ lọ́wọ́. kọ́nàwó orin gan kọ́lẹ́ nígbà bàbá báwọn èèyàn ṣe lọ́nà tó burú jáì ọ̀nà tí ò sún à ọ̀nà tó bàjẹ́ tẹ́ ẹ bá rí bẹ́ẹ̀ èèyàn lè rí ọ̀nà tí àgádágodo rẹ fi lè débi tọ́kàn wọn wà kó sí kò lè rí sí láéláé amẹ́sìmẹ́sì fún àwọn akéwìn kankan ni mo dé wáyé o. yóò sì wù mí kẹ́yìn náà tẹ́wọ́ gbà kí gbogbo wọn jọ máa ṣe wọ́n ni wọn ni máa dá jẹ wọn ni máa dá lò irú àwọn àwà gánragánra ìwà búburú ìwà líle ìwà ìlẹsùnmánì yìí lọ́nà ń gbàkú wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́ akéde dáàpin débi ìwà pẹ̀lẹ́ ìwà àwọn àwà tó ga àwọn adáadáa tó jọjú wọ́n pọ̀ wọ́n ṣẹlẹ̀ gbọ́ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn àti wà abúmọ rí ẹ pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí tí wọ́n sọ nípa tiwọn tó bá fẹ́ ròyìn wọn ni pé lọ́wọ́ rí wọ́n ga Ànábì sallallahu alayhi wa alihi wa sallam àká ìwà abomọ lọ́wọ́ rí ọlọ́wọ́ bá ń sọ nípa rẹ̀ nínú suratu Ali Imran nínú àyá kọkàndínní ọgọ́jọ ọlọ́run ní fabima rahmatin minallahi linta lahum walau kunta faddan ghalidhal qalbi lanfaddu min hawlik fa'fu anhum wastaghfir lahum washawirhum fil amr. àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ tó ṣe fún ọ ló mú ọ lẹ̀ fún wa tọ́ra lọ ya òkúròrò ni ẹni tó ború tó jẹ́ aláyàkókò nàkíni gbogbo wọn pátá ni ọba tún kò lọ́dọ̀ rẹ̀ wọ́n tún ká kó lọ́dọ̀ rẹ̀ onírẹ́ nìkan má ṣùgbọ́n pẹ̀lẹ́ lílẹ̀ tọ́lọ̀ ní kí ẹgbẹ́ rẹ̀ ọ̀ fún wa iná ló jẹ́ gbogbo wa kí wọ́n máa sùrù bọ́ ọ̀ ilé ìní yẹ kí wọ́n gbádùn tí wọ́n bá ti dọ́dọ̀ rẹ̀ ilé ìní máa ṣe wọ́n fi káwọn ọmọ dìde kó o máa básìkò àti wọlé lọ sùn bá tó tó bá yẹ pé ẹni tó burú bá ní wọn ni aláyàkókò nàké gbogbo wọn ni ọba sápò lọ́dọ̀ rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam iṣẹ́ pẹ̀lẹ́ ìwà tó dáa púpọ̀ ni. torí ẹ̀ lànà bá sallallahu alaihi wasallam ń sọnù àdéhùn tó gúnrégé ó ní inna rifqa ma fi shay'in illa zanahu wala nuzi'a min shay'in illa shanahu ó ní ìsepẹ̀lẹ́ kí ó wọnú kankan láyé yìí àfi kọ́ sọ di ntí ó ṣe lọ́sọ̀ wọ́n yóò sì kúrò nínú kankan láyé àfi kí nǹkan náà burẹ́ wà. iṣẹ́ pẹ́rẹ́ ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí ó sì fẹ́ ká máa lò nínú gbogbo ọrọ wa. torí ẹ ẹni tí wàá jẹ dáadáa sábàbí dáadáa sábàbí tí wọn máa lé àjọ yóò jẹ o torí bọ́lá ti ṣe dá ẹ̀mí wá àtẹ̀mí tèmi àti tiẹ̀ àti gbogbo èèyàn olóòní kí gbogbo ẹni tó bá ti burú bàjẹ́ tọ́jú kúròrò àmọ́ rí sani àmọ́ rí sani bákan náà gbogbo ẹni tó bá ti lé jù àwọn èèyàn máa rí sani gbogbo ẹni tó bá sì ti jẹ́ ike kò súnmọ́ àwọn èèyàn ó mú ẹni sí tòsí ọ̀dọ̀ rẹ̀ bí wàá bá ti ti burú tó bàjẹ́ tó bá lò máa. àwọn èèyàn onífẹ́ bọ́dà nǹkan kan pọ̀ kọ́dà kó ṣe pé ìtọ́ ń bá wọn sọ orí ni rere ni ọ̀nà àti sórí rere ni ọ̀nà àti má sórí ibo ni ọ̀ ìfẹ́ nítorí ẹ̀ tí ìyàbá jáde ti ń pè yẹn lọ sí di dáadáa àbẹ́ ti pé ìwà rẹ̀ ọ̀dá ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn burú. ó jẹ́ ẹni tó ṣe pé àwọn tó lé lónìí dìnnà pọ̀ nínú wa rẹ̀ ọ̀nà tí tí máa gbà ṣe gbogbo nǹkan rẹ̀ tí máa léèyàn jìnnà ni. wọ́n dájú pé àwọn èèyàn ní rí dáadáa tó àlọ́dọ̀ o kódà àwọn ní rí rò àìdá ni wọ́n á máa tẹnumọ́ aburú rẹ̀ yún inú wọn á máa gbogbo gbà tó ń kálukó fìrọ̀ yẹra fún torí àwọn ó sì wù wá rere. kọ́kọ́rọ́ orin ní gbogbo bíkíbi tá a bá wà alẹ́kẹ́ ní àmà ṣe láti dì bẹ́ẹ̀ yàtọ̀ sí àwọn nǹkan tá a ti wí ṣáájú òun náà ní ká máa bá àwọn èèyàn ṣe lọ́nà tó dáa pẹ̀lú pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́ apẹ̀júwe agbẹ́mi àlọ́ alákalẹ̀ abẹ́sẹ̀ àlọ́ alẹ́ ṣùgbọ́n ànìkan wá ń bá wa sọ̀rọ̀ ọwọ́ pa omi àlọ́ aláti alọ́dá lóhùn kótó ti pa padà débi tá a gbómi sí a ti bá omi wa lọ́wọ́ ẹlòmíì kó fẹ́ lò ká ṣe pẹ̀lẹ́ o ká ṣe pẹ̀lẹ́ ká lọ wá gémi ká rọ mi sí ká máa bá lò àlà wa lọ. tí wọ́n ti gbé a wọ́n lọ lórí láyà ló gbá kété mi gbé kalẹ̀ kó o tiẹ̀ béèrè tá ló gbé kalẹ̀ ọmọ kúkú láyà pọ̀. ń wàá sọ fún ọ bí mo ṣe jẹ́ wàá bàbá ó ń èèyàn nù kí ni omi àlọ́ àlá ńgbà tí èsì kó ara àgékúnlẹ̀ omi wà ńlẹ̀ mi ẹni tó gbé ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn Islam kò pé káwá

pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí tàbí ṣùgbọ́n àti kó wọn lẹ́rú yọ ọ̀rọ̀ rọ̀ fún. ọ̀nba yẹn sọ̀rọ̀ lọ́nà tó fi hàn kó onítẹ̀ríba èso ń gbéraga èso ní mọ́tòmọ́tò èso ẹni tí ń jọra rẹ lójú èso ẹni tí ń wúra rẹ pé àfiwọ́ àfiwọ́ sá tàlọ́ dàbí ìrẹ́dẹ́ pò pé yóò jù ọ lọ àwọn yóò máa gbàtàlẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ yẹn lẹ́dàá wa tó fún níṣẹ́gun lórí àwọn ará Mẹ́kà tọ́gbà Mẹ́kà padà àti Mẹ́kà di ìlú mùsùlùmí ní ọdún kẹjọ lẹ́yìn hijira orí gbọ́dọ̀ ibi ti jàjà ṣẹ́gun lọ́wọ́ gbogbo olórí tẹ́lẹ̀mù ń wá ọ̀nà táwọn fi rí ọ̀nà súnmọ́ ànábì sallallahu alaihi wa sallam kọ́gbà gbẹ́ńtó kọjá kásán kò bó orí táwọn akéwà máa rántí tọ́sẹ̀lẹ̀ tẹ́lẹ̀ àwọn ah, àní lè súnmọ́ ànábì orí bẹ́ẹ̀ o ẹni Abubakar radiyallahu anhu lọ́bẹ̀ tẹ̀sán ti bàbá rẹ̀ Abu Quhafa bàbá yìí ti dàgbọ́ ti gbọ́ gbogbo ọrùn orí àti tìrùnpá rẹ̀ ó ti di funfun parí tí ọ̀fẹ́ sí àwọ̀ míì máa tọ́la funfun láàrin. ìwọ́n mú bàbá yẹn bọ̀ ìgbà tó mú dọ́gbà dọ́dọ̀ ànábà Muhammad sallallahu alayhi wa sallam bàbá yìí ò ti gba Islam ó sì wà ń kéde atọ́dọ́dọ̀ ànábì sọlọ alayhi wa sallam ànábì ni halla tarakta shaykha fi baytihi hatta akuna ana atihi fi. kí ló ṣe wà Abubakar tó fi bàbá lẹ́lẹ́ ó dẹ́gbẹ́ mi ní ìlú ọba wọn. Allah aṣíwájú fún gbogbo ọmọ ànábì Adam aleyhi salam. ẹni sọ ike ká Abubakar ó fi bàbá rẹ̀ lé bàbá tó jẹ́ káfìrì kó fi ilẹ̀ lé òun ti lọ bá káfìrì lé. ẹ dákun bí bàbá o bó bá jẹ́ kí ọkàn rẹ̀ òkúta ni níbi tó yí tó le dé pẹ̀lú ọ̀rọ̀ dáadáa yìí ọkàn rẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí nílẹ̀ sẹ́sìn Islam kò tí ì gba Islam ọwọ́ gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ alápọ̀lẹ́sẹ̀ àtàlẹ́bí náà ní sọ̀rọ̀ ni àbí ta ni. nítorí pé bọ́lá ń ṣe dọ́mi èèyàn ni pé ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ti lè bùkún tó bá ti àgbéga pò fún tọ́lọ̀ wọn bá bá fi sí lọ́wọ́ tọ́lọ̀ ti àgbéga pò fún láyé èèyàn díẹ̀ nu wa ni máa ní èèyàn díẹ̀ wa lọ̀rọ̀ ẹnu wa ni máa lẹ̀ ẹ gbogbo gíga bá lẹ́gbẹ̀ẹ́ anabi muhammed sallallahu alayhi wa sallam anabi yìí wá ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹtí rí ẹtí rí tó tún di bàbá rẹ̀ bọ̀ ọba tó wọn lè lè mí lọ́yọ̀ kí wọ́n bá wọn. subhanallah síbẹ̀ yẹn ti pọ̀ tó ní mẹ́ta wákàtí lọ́lọ́jọ́ tá a wí ọjọ́ ńlá sáré bí ó tún abubakar kan lé. pẹ̀lú gbogbo ẹni tí wọ́n ń bá àwọn náà di mùsùlùmí àwọn náà di mùsùlùmí ẹsẹ̀ gbọ́dọ̀ fún wa àwọn náà fẹ́ di mùsùlùmí. alábìlẹ̀ ọba fi ilẹ̀ lé mi lọ́yẹ kí wọ́n abani salawatu rabbi wa salamuhu alayhi. ìwádàá nàbì sallallahu alayhi wa sallam lọ́sọ̀ báyìí alimami ahmed àti alḥakim an àwọn ọlọ́gbẹ́ ẹgbàá wáyé jáde tó anabi wa fọwọ́ lé Abu Quhafa láyà anabi wa nìkan sọ pé ashhadu ala ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu ana muhammadan abduhu wa rasul báyìí ni bàbá yìí ló wí lọ́nà bá di mùsùlùmí. anabi wa sọ pé ẹ lọ pààrọ̀ àwọn ewu ara bàbá ẹ mú kó funfun amáwó. ẹ mẹ́tẹ̀ẹ́ dúdú ọjẹ́ pé lẹ́ẹ̀fì yí padà o bí ká lò láàlì àmọ́ káyọ̀ ṣe pé wàá pararó dúdú ẹ má dà o ẹ wo ìtẹ́ríba ó ti ṣe rí lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam bàbá arágbàlagbà tẹríba fún ìtẹríba yìí ṣe nù kúnlẹ̀ jama ìtẹríba yìí ṣe nù dọ̀bálẹ̀ ìdí nù tó fi pé báwọn títẹ̀ lásà ṣe ń dọ̀bálẹ̀ tó ń kúnlẹ̀ ọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ lẹ́yìn máa gbọ́ lẹ́nu ọmọdé sàgbàlagbà yéésù ń dọ̀bálẹ̀ fún wa. nítorí pé tí kèébá ṣe ọlọ́run wa kúlẹ̀ kọ́ bọ́ọ̀lù tó bá ṣe pọ̀. èèyàn fún àgbàlagbà ní tún lẹ́nu sọ. èèyàn fún àgbàlagbà ò lè sọ̀rọ̀ kọ́ gbà wọlé. kíni tí máa pọ̀ ẹwúrọ ọ̀rọ̀ tẹrí bàtà sọ fún bàbá hàn sọ̀rọ̀ ọ̀rọ̀ bá ibn ọjọ́ ọ̀dọ́ nínú àwọn ọ̀dọ́ sáàbà Muhammad wa táwọn náà tó ṣe dùn pàtàkì bàbá yìí tọ́ba ọlẹ́mi léjìká mọ́mọ́ kú oríire ètò àti bàbá lásán anabi muhammed sallallahu alayhi wa sallam ẹ wá gbọ́ anabi ń pè oníyàrá ìrẹ́ dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ̀ a ah, ọ̀rọ̀ púpọ̀ anabi ni mo fẹ́ràn rẹ̀. téèyàn bá fi lè jèrè irú gbólóhùn yìí èèyàn kú oríire nù dájúdájú mo fẹ́ràn àwọn ìwọ Mu'adh fala tada'an dubra kulli salah an taqula allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik rawahu ahmed bi sẹ́nẹ̀dì sahih. torí náà nítorí pé mo fẹ́ràn àwọn. ọgbọ́dọ̀ wá fi gbólóyìn sílẹ̀ níparí gbogbo sọláàtì rẹ lójoojúmọ́ kó tó sálámà máa sọ gbólóyìn allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ọlọ́run lórí mi máa sì rántí rẹ mi máa fún ọ máa sìn ọ eléyìí náà jẹ́ ti gbogbo wa ojú kí máa bá ti sọ̀lẹ́ tá a bá parí àtàyà wa lẹ́yìn títí àsọ̀láàtì fanabi Muhammad sallallahu alayhi wa sallam tá a wá ìsádi lọ́dọ̀ Allah níbi àwọn nǹkan mẹ́rin tánàbí làgbọ́dọ̀ sálámà ká tó sádi ọlọ́run níbi aburú wọn. ya Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati ومن شر فتنة المسيح الدجال لن يركته سلامة قالت يا بيالي. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك كما ولدك سلامة لجوجما أمك النبي أبا معاذ صار أمك بك كتير بتك بتك داني النبي محمد صلى الله عليه وسلم anabi bá sọ̀rọ̀ wọ́n ní rẹ̀ Mu'adh dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ̀ ẹkùn gbogbo nǹkan mi ìjẹba fẹ́ sọ lẹ́yìn rẹ̀ yóò wọ etí rẹ̀ yóò sì gbà mí. kánabi ọ̀fọwọ́ lérù mi léjìká kánabi ọmọ sọ fún rù mí pọ̀ nífẹ̀ẹ́ mi ọmọ kú oríire ọ̀ràn tí wọ́n bá sọ ọwọ́ àṣàkùn ara rẹ̀ lọ ni. yàtọ̀ sí ìwọ́n bá fẹ́ fẹ́ nìkan sọ̀rọ̀ torí pé ọba àti jùlọ torí pé ìbá ìsẹgbẹ́ rẹ̀ láti bo síbo igi mú jìnnà sípà ọ̀rọ̀ àtọ̀kẹ́ rẹ̀ ń jẹ́ wọ́n mọdé yìí wọ́n lẹ́nu gbọ̀ngbọ̀n ẹ gbogbo ẹni tó pè bẹ́ẹ̀ yọ sọ fún ọ pé gbọ̀ngbọ̀n lẹ́nu lóòótọ́ yọ sọ gbé gbọ̀ngbọ̀n síbòmí ní nítorí ọba fẹ́ ṣe kò sí torí pé ẹnìkan ní kàyàn lábùkù kéèyàn pọnlé ẹnìkan sì ní pààyàn lé kéèyàn fẹ́ kàn lábùkù. àwọn ọ̀nà táwa ń gbà láti fi máa fẹ́ fi pé ẹnì kejì lọ sídìí dáadáa tá a gbé lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó bá sì ṣe. ẹni tá a bá pè sí dáadáa táwa ń pè ń pe ọmọ àtà tó ń jẹ báyìí. àlọ́ kò ní fẹ́ gbọ́n tẹ̀ sọ̀rọ̀. wọ́n ti sọ wọ́n ní gbogbo ẹtẹ fẹ́ bá sọ̀rọ̀ láyé tẹ́ ń bá ń fẹ́ kọ́ gbọ́ ó kọ́ rẹ̀ ní kẹfì pé ẹ̀rí pé fẹ́ bá sọ̀rọ̀ dá torí ní kórìíra gbogbo nǹkan kó kórìíra orúkọ ara rẹ̀ ti gbọ́ kò ń nǹkan kó dìde láti nà àtẹ̀mí rẹ̀ pé ah, eléyìí kà mí kún ń mi sọ pàtàkì káwọn náà ká gbìyànjú láti fi àtúnṣe wa ká máa ọ̀gá wa ẹni tí ààrẹ dáa jù nínú hadith eléyìí tí imaamu ahmed tún gbé jáde tó tún fẹsẹ̀ rinlẹ̀ anabi ni innama ru'istu li utammima salih al-akhlaq ìtìlẹ̀ ọlọ́wọ́ bá rán mi sí yín ọlọ́run mi nítorí kí a àwọn àwà tó dáa kó lè bàa pé ìdí tọ́lọ̀ fi rán mi nù. ẹnìjọ́ bẹ́ẹ̀ jẹ́ kọ́kọ́rọ́ dáadáa ní gbogbo bíkíbi tó o bá dé kọ́ ọ máa ṣílẹ̀kùn dáadáa tó o sì fẹ́ dágadágodo àìda gbogbo bíkíbi tó o bá wà kó o ti àgádágodo pa ọmọ àwọn náà jáde wàá tún ààrẹ sí o wàá jẹ́ kí wàá rí ọ dáa nítorí káwọn èèyàn kí n tọ́ ọmọ kọ́ wọn kó lè bá wúlò fún wa kó lè bá lápá fún wa kó tiẹ̀ lè bá jẹ́ntì wúlò náà. nínú ìgbésẹ̀ tí sẹ́rí àtúnika gbé tẹ́lẹ̀ bá jẹ́ni tí yọ́ọ́ máa jẹ́ òkun fa dáadáa fúnra wa àti fọ́mọlá kejì láti fi máa tilẹ̀kùn àìdá jìnnà síra wa àti fọ́mọlá kejì ọ̀nà ni alistibaqu ila alkhairat táwọn ẹsẹ̀ ìdíje lọ sí di àwọn nǹkan olóore kí ìdíje ó wà láàrin wa lọ si dị dáadáa ṣíṣe ìdíje ó wà láàrin wa lórí ṣíṣe àwọn nǹkan tó ṣàǹfààní tó wúlò. Ànábì ọlọ́run ṣàlẹ̀ alayhi salam nígbà tí ṣàlẹ̀ kò ń pe àwọn èèyàn rẹ̀ tí ń bá wọn sọ̀rọ̀. lẹ́yìn tó pè wọ́n lọ sí di dáadáa ẹ máa ṣe Allah lónìí nìkan ẹ mójútó àwọn agbá àwọn ìka yín ẹ má dínkù ẹ̀yin gbà á ní pípé bẹ́ẹ̀ náà bàtà ẹ wọ́n kó ẹ má jàǹbá ẹ má wọlé. النبي شعيب واني وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه èmi ò gbèrò láti yapa sí yín níbi tí mo sọ pé ká ẹ má ṣe ẹ bá mi ń bi pé tí ní ká ẹ má ṣe mi ò ṣe láéláé ó túmọ̀ sí pé àwọn ẹni rí máa ń láàrin ara wọn ní níbi dáadáa ṣíṣe ẹnìkan nínú wọn kì í gbẹ̀yìn wá lọ ṣàìdá nígbà a ti mọ̀ pé nǹkan yìí ni nǹkan tó dáa eléyìí ni tí ọ̀dà tó burú tó bàjẹ́ gbogbo aláàjọ ṣe tó dáa gbogbo aláàjọ ti lọ sí ètí pàápàá jùlọ ẹ̀yin tẹ́lẹ̀ ń pè yàn lọ sídìí dáadáa ẹ̀yin lẹ́ ń sọ fún wa ìpọ́nlá ọ̀bẹ ẹlẹ́dàá wa ó ṣe nǹkan ilé wọ̀ kí ló dé tá a tún bẹ̀rẹ̀ ń bẹ̀. ẹ̀yin lẹ́tọ́ fún wa pé nǹkan yìí ọ̀tọ̀ aburú ni kí ló dé ẹ̀yin ọ̀dẹ́kùn rẹ̀. ẹni tó sọ pé zina ọ̀dà ó ti ń sin ẹni tó sọ pé jàǹbá ọ̀dà o sì tẹ́ni ti ìjàmbá ẹni tó sọ wípé ọlọ́run ẹlẹ́dàá àwọn àríkà máa fẹ́ wọ́n léèwọ̀ ó sì ń jalè ẹni tó fi hàn án pàmò sẹ́fọ́ sí ọ̀wọ́n ó sì sẹ́fọ́ ẹ̀dá kí á ní dáadáa tó ń pe alùpùpù rẹ̀ èyí ti rí tí wọn náà máa ṣe ọgbàgbé ọ̀rọ̀ táwọn ànábì ọlọ́run máa sọ bí wọ́n máa uridu an khalifakum. ilé ama ẹnha kọ́mọ̀ánì èmi ọ̀jẹ́ ni tí ọ yà pa sí yín o níbi tí mo sọ pé kẹ́ ẹ má ṣe ẹ lè bá mi láéláé torí náà àwọn arábá là ń pè yín lọ sí di dáadáa ọ̀sẹ̀ ìdìgbà tá a bá wa láàrin láàrin ẹbí láàrin ará máa sọ pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí kọjá kásákèésí ọ̀rọ̀ ọlọ́run tó ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah liman kana yarju Allah wal yawmal akhir wa dhakara Allah kathira. àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam fún gbogbo ẹni tí máa ràn kàn tí máa ràn kàn ọlọ́run ẹlẹ́dàá wa tó sì ràn kàn ọjọ́ gbẹ̀ndàlùkìyàmà tó sì sèǹtì Allah lọ́pọ̀lọpọ̀. Kòtò tó kájà ni tí ń fọ̀rọ̀ ẹnu wa gbìyàn láì jẹ́ wípé ìwà wa ìṣesí wa iṣẹ́ ọwọ́ wa òun náà ń pè àwọn èèyàn sídìí dáadáa bàbá sẹ́mi lórí ọ̀rọ̀ lásán tí ìwà àti ìṣesí wa tí wọ́n máa pè yàn kò sí tàbí ṣùgbọ́n ẹni aláǹpẹ̀ olóò padà dájọ́ ìgbẹ́ lọ́wọ́ akẹ́ntì ń pè wá lọ sí di rẹ̀ bá wúlò ọba sí pàtàkì ni òun gan-an ni ọba kọ́kọ́ máa fi ṣèwà o torí náà ìwà wa òun gan-an yẹ kọ́jẹ́ nǹkan àwòkọ́sì ìwà wa ìfèsì wa iṣẹ́ àwa wa káti fi pìyàn ṣáájú ká tó sọ̀rọ̀ káti fi pìyàn ṣáájú ká tó sọ̀rọ̀ ẹnikẹ́ni sọ pé mo àdìsí kan lónìí ọgbà lẹ́rù. àárọ̀ kùtùkùtù onímọ̀ọ́kà lẹ́yìn àṣùbà pé àdékù àyẹ kí wọn da ya kókó sẹ̀ aburú bẹ́ẹ̀ àwọn awọ ẹsẹ̀ rẹ̀ ńgbà tí ń sọ̀rọ̀ náà ṣòkòtò rẹ̀ sì wọlé dì sí sáàdì sì wọn abọ̀ lẹ́nu lóòótọ́ àbọ̀ rẹ̀ wọ́n ń tẹ́ra jẹ wọ́n jẹ nítorí pé ẹni tá a fẹ́ pè yóò mọ wò wá fi ṣàpèjúwe pé ah, lóòótọ́ kíní ìbò ti yẹ kó rí náà lórí nítorí pé bàbá yìí gan alára ààrẹ kọ́ yapa sí ti ń sọ. mọ̀tọ́lá ti dípọ̀ yapa sí ẹni tí ọmọ kí ó rárá òun náà oní ọ̀padà sí dáwò fún ọ tó fèlì nítorí pé ní tó ń pè wọn lọ sídìí rẹ̀ ìwọ náà ò fi ṣèwà hù ọ̀ ẹni ń pè ní lọ sídìí ká ṣe dáadáa ṣùgbọ́n tíwà rẹ̀ ń pè ní lọ sídìí kásì ìbàjẹ́ kásà ìdá kásà ború kí lọ fẹ́ káwọn èèyàn rí kọ́ lára rẹ̀ torí wọ́n ní ọ̀rọ̀ kì bí ìwà ti ṣe máa lapa. Al-Imam Ibn rahimahullah wọ́n ní àwọn àáfàá bú àwọn burúkú ni wọ́n jókòó lẹ́nu ọ̀nà wọ́n ń pe àwọn èèyàn pé kí wọ́n wá wọ àlùjánnà pẹ̀lú gbólóhùn ẹnu wọn ni wọ́n fi pè wọ́n. wa yad'unahum ila an-nari bi af'alihim ṣùgbọ́n tó ṣeni ní kàyéfì ni pé wọ́n sì ń fi wàá pè wọ́n lọ sí náà wọ́n fọ̀rọ̀ ẹnu pè wọ́n lọ sí àlùjánnà wọ́n sì ń fi wàá wọ́n pè wọ́n lọ sí náà. fa kullama qalat aqwaluhum lin-nas gbogbo ẹ máa bọ̀ wọ́n wọ́n lọ́jọ́ náà sábà sọ bẹ́ẹ̀ ló ní gbólọ̀ ẹnu ọ̀ọ́lẹ́ afàlùhù àwọn àwọ̀ àti ṣe wọ́n mọ̀ wá sọ yìí pé látẹ̀sùmá omi nìhùn ẹ má gbọ́rọ̀ wọn jáde ọ̀rọ̀ ẹnu sọ pé wọ́n wà lọ́jọ́ ìwà àti ṣe sọ pé ẹ má ẹnu wọn jáde. فلو كان ما دعوا إليه حقا ìwà àwọn ọmọ sọ pé tó bá gbé ń tán pépè lọ sí ti rẹ̀ òdodo bá ní òdodo كانوا أول المستجيبين كانوا أول المستجيبين له wọ́n bá jákòó pẹ̀lú tọ́wọ́ dáhùn àmọ́ gbà tó ti pé ní pẹ́pẹ́ lọ síbi rẹ̀ kí èso òdodo lọ́rọ̀ tiwọn náà ìdí nu táwọn gan alára òfin tẹ̀lé fàwọn tó sóòrọ̀ ti adìlẹ́ láwọn ará máa ń sẹ́ ni wàá fi ní màlá níwọ̀n wọ́n fi lọ́kì ẹ̀kọ́ ti kó pààrọ̀ tari ṣùgbọ́n pàápàá wọn ni pé dánadáná ni wọn dánadáná ni wọn eléyìí wá nínú tírà alimami Al-Qayyim eléyìí tá à ń pè ní al-Fawaid torí náà jama ẹ jẹ́ ká tó fi méjì ká tó fi kún tó ti síwájú ìṣe pẹ̀lẹ́ àti ìmáṣeríje lórí dáadáa ṣíṣe bí ẹ bá jẹ́ni tó mójútó kan méjèèjì yìí pẹ̀lú àti ọlọ́run yọ ọ̀rọ̀ fún láti jẹ́ni tó ṣe é pé jẹ́ kọ́kọ́rọ́ dáadáa. àgádágodo àìdá ní gbogbo àwùjọ tó bá wọ̀ ọ̀rọ̀ yẹn ló lórí wa ká gbìyànjú láti jẹ pé àwọn dáadáa tá ń gbọ à ń dè wọn mọ́lẹ̀ à ń sì fi wọ́n sí wàhù nítorí pé ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ tí ẹ ju tẹni tí ò lọ ẹni bá tọ́ba tẹ̀lé òun lọ́rọ́ rí ó fù yẹ ṣùgbọ́n ní tọ́gbọ́ tó fetí pàlàbà rẹ̀ tọ́kọ̀ láti tẹ̀lé ọlẹ́jọ́ tí ó jẹ́ wọn ju ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù àìgbọ́ òsínmá àìmọ́tí wá bùṣe ẹni tọ́gbọ́ tó gbà òní òròjọ́ tó bá di lọ́la gbẹ̀yàmù ọlọ́run kọ́ran àwa lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba. kó sọ ọlọ́kan nínú ẹni tí wọ́n máa tẹ̀lé àwọn dáadáa dáadáa eléyìí tá à ń gbọ́ tá à ń mà kó sì ṣe nírọ̀rùn fún wa láti máa fi wọ́n sí wà hù kó lè wọ́n jìnnà sí gbogbo àìdá gbogbo abó kọ́lọ̀ mú sí wa lọ́la gidi ẹni tí fẹ́ ẹnu tí ó ba dẹ̀ jẹ́. aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله إلى الثقلين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 anabi muhammed sallallahu alayhi wa sallam ránṣẹ́ sálùmá yìí tó sì fi sọ alukur'ani alákùnrin kalẹ̀ fanabi wa yìí ọwọ́ àkùsí ọwọ́ ta àwọn atọ́nà fi gbogbo dada yi. Kika àwọn náà ká ara wa o ẹ̀sìn wa àmójútótó ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹwò ọ̀gbàgbọ́ kọrí nǹkan dín lọ́pọ̀lọpọ̀ ń sẹ̀sìn yìí ẹlòmíì bá dúró níbi kó ṣe sọ̀lẹ́ yọ yà yín lẹ́nu nígbà tó bá rúkú ọ̀ pé àsìkò àánú sọ láti ti pẹ́ pẹ̀lú ìwòye wọn rẹ̀ pẹ̀lú ìmọ̀ ọ̀hánà sọ́tún àtúnṣe rẹ̀ pẹ̀lú ìmọ̀ àfojúlé àwọn èèyàn kan rẹ̀. àti sọláàtì náà ní í ṣe eléyìí tó ya pátákóru sọláàtì tó lọ́n fi pa wá láṣẹ. ó ní àti ọ̀sùnyàm ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ iná máa fi hàn lọ́dọ̀ ìyàwó rẹ̀ ipò náà ṣe sùnyàm ṣùgbọ́n tó bá ti jáde kó lé tí ó lọ́ọ́ mú ń jẹjẹ yóò sì tún fọwọ́ gbẹnu tó bá ta àwọn èèyàn jẹ tán kó ọba ẹ̀ma yẹn ni zakati ti wọn lówó wọn tí wọn kọ láti yọ. hajj ji nkọ ló wọ́n fẹ́ wàhálà. àtẹ̀wéèdì ńkọ́ ọ̀pọ̀lọpọ̀ sàfẹ́kù rẹ̀. ṣètọ́lù ti gbà mọ́ wọn lọ́wọ́ ti pẹ́ ọjà ń bá wọn bẹ̀. torí pé wọ́n ti da lórúkọ pọ̀ mọ́sàpá nínú ẹ̀sìn sùn ní sànà. a ń fa báwo èèyàn ń lọ láàrin wa lọ́kàn kejì. bàbá gbọ́ ńgbà bá béèrè nípa ẹnìkan tá a ti rí ti pẹ́ ìgbà wọn bá yanu sọ́pọ̀ àwọn náà ó ti kú ó ti kú ti pẹ́ ẹni tá a rí lánàá wọn àwọn máa túbọ̀ rẹ̀ fún ni lónìí kó kú lánàá náà àbúrò láàárọ̀ yìí. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ tí èsì àti ìkú ìnáwó ti ká bá lánàá wọn wà nípò ẹni tó lè yọ zakat lónìí ọlọ́run ti ká kó lu ẹni tí yọ zakat nítorí pé lẹ́yìn níní ó ti fà ní ṣe tiwọn. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ lọ́wọ́ ẹni tó lè tó sùyàmù lánàá ṣùgbọ́n lónìí kò lè ṣe torí pé ni hajj e lè lọ nitori nítorí ààrẹ ti ń tọ́lá ó ń bẹ ṣùgbọ́n kò fẹ́ àfíà. ọlọ́run ẹlẹ́dàá wa máa ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tó wà ní máa ṣẹlẹ̀ lójú wa yìí ti hàn pé tìyín náà ń bọ̀ ẹ ṣàtúnṣe ẹni tó ti bàjẹ́ nínú ìwà àtìṣe yín ẹ kó tó di pé tìyín náà dé nítorí ẹlòmíì gba kú ẹ nìkan kú nígbà tí àsìkò tiẹ̀ bá tó lọ́ọ̀lọ́ òsì ẹnìkan ò ní tẹlòmíì ẹni ọlọ́run bá dé òṣìṣì ní òsì àárẹ̀ ẹnìkan ò ní mẹ́lòmíì ẹni ọlọ́run pàkọ́ọ́lẹ̀ àárẹ̀ lé lórí ní òsì ẹ̀rí ìgbà tó gbádùn tó lè ṣe lọ́run tó o bá fi àlàáfíà yẹn tó o fi ráre tó o lù láti sin lọ rántí pé àwọn ẹ̀ máa dé tí yóò sì dẹjú lẹ̀ báyìí tí ò ní sáláì tó máa máa ń ti lọ àmọ́ tí ò ní sí okun lára rẹ̀ àwọn yóò sì máa sin lọ gbàtọ́ gbádùn tó sin lọ sọ wá rò pé gbàtà rẹ̀ di ọ̀rọ̀ rùn ìdí inú tọ̀pọ̀lọpọ̀ kúkú nígbẹ̀yìngbẹ̀yìn ní kèfèrí kèfèrí kèfèrí torí pé ńgbà lágbára tó lè sin lọ kò sin lọ àárẹ̀ tó tún dé kò tẹ̀mọ̀ pé àtún máa ń sin lọ́n tààrẹ̀ tààrẹ̀. àìmójútẹ́sì ọ̀hàn gan-an lọ́pọ̀lọpọ̀ ààyè láwùjọ wa ọ̀hàn púpọ̀ lára púpọ̀ nínú àwọn mùsùlùmí láwùjọ wa. iná ló fà lẹ́ẹ̀fi rí i pé àwọn èèyàn tó nǹkan di ká tẹ̀sìn láwùjọ wa. ìdí rẹ̀ sì ni pé wọ́n ò fẹ̀sìn pé nǹkan ká èyí wọ́n ronú káì nínú ọ̀rọ̀ ayé wọn yìí ọ̀pọ̀lọpọ̀ sì ní ronú ẹ̀sìn àfi tó bá rí fótó fòtò ní bọ̀ yìí o àwọn kan tó ń rí yòówó rí wọn rí o mọ̀lẹ́kà àwọn eléyìí o njọ́ náà lẹ́lòmíì ò tó ronú ẹ̀sìn tí ò ní wúlò fún ma. torí pé sallallahu alayhi wa sallam máa gba bẹ́ẹ̀ nìkan kan nínú yín lópin ọ̀bá ìgbà tí wọn wá ti ti pọ̀ pọ̀ ká kútẹ́mi ti dé gògóńgò lọ́wọ́ sá sàfúrù ńlá alábẹ́ntì aláìláì lọ́lọ́ káàbọ̀ ọjẹ́bí torí pé gbáàjò káàrí kaná ọmọ mùsùlùmí ìfẹ̀sìnrẹ́rẹ́ àìfẹ̀sìn pé nǹkan kan tó pọ̀ tó gbogbo láwùjọ ọyọ kó wá tó pin ikú ń bẹ. tí wọn bá kú ayé òsí láti padà má ó yà kó sí lọ́wọ́ ọ̀sẹ̀ yóò àkàn pé ẹ dákun bẹ́ẹ̀ bá tilẹ̀ rà mí ní ààyè ìtẹ́jú àkàn wọ́n ṣe àtúnṣe tí wọn rí ṣe láàrin àádọ́rin ọdún tí mo lò láyé wọn gba bàbá wa láyé irú ẹ̀ wọ́n ti wá gbà wá láyé oníkálukú wa lọ́mọ tó ń ṣe lónìí tí ọ̀dà tẹ́gbẹ́ tí kú bá fi lè ka mọ́ lọ́wọ́ tó ń bọ̀ àmọ́ àmọ́ wa dágbà sí ọlọ́run ìkúkú sọ bá a kà ọmọ tó ní ìdíkíní ìdí ẹ̀sìn jẹ́ ló díẹ̀ sí tó túbá wọ́n á máa túbá nu sáré yìí wọ́n yìí túbá nu sáré yìí. ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn lọ́wọ́ láwùjọ wa ń bì tí wọ́n máa pèrè fúnfọ́ láti tí ò ní dáhùn. yóò kọ́ sí ibi ni yóò ṣe sí pàlàbà pàlàbà bí ewé kókò bí ìgbà tí nǹkan ni wọ́n tún bá wí. àlẹ́ nìkan wọ́n pèpè fúnfọ́ láti lọ́dọ̀ àdúrà gbogbo èèyàn ti ń dìde lọ́kọ̀ọ̀kan èjèèjì kálukú ńlọ wọn ńlọ wọn ńlọ òun sì jókòó sídìí ọpọn ayò ẹsẹ̀ ń ta ohun àti aláìsẹ́ kan ṣe tí wọ́n jọ jókòó àwọn wọ́n sì fi ṣe sọ láti kàn wọ́n padà ni wọ́n tún bá ń bẹ̀ wọ́n wá sọ fún pé lẹ́gbẹ́jọ́ àwọn òrónú àtúbọ̀tán ni kí ló ń sọ àwọn olùtẹ́ni kan máa dùn láàmú o bó bá ti dìde ń o fẹ́ lọ sí kọ́bírèjì ń olókùú kan ni láti bí àìsí ọkàn bí lókùú wọ́n lọ fẹ́ bá wọn kálẹ̀ wọ́n fọ́ àwọn pé níjọ́ wọn ń sòkú lágbájá. a'udhu billahi minash shaitanir rajim. irú bàjẹ́ láwùjọ wa yìí. à kí ma ọmọ ṣẹ̀ṣẹ̀ dààmú pé olùkọ́ asáfún wa kú ká tó ṣe Allahu bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ bẹ̀rẹ̀ nìkan lẹ wá bẹ́ẹ̀ ni ìgbà míì lè má mú un pé láti lò nìkan tàbá rẹ̀yàn méjì adúpẹ́ fọlọ́ báwo bá ṣe rí nu èyàn mara rẹ̀ kọ́ máa parọ́ náà àwọn àyìn náà láwọn àpò ìlànà ọ̀rọ̀ àlọ́kú láwà ní kẹ́ńtẹ̀kẹ́ńtẹ̀ báwọn fẹ́ tọrọ àforíjì fọ́daràn sẹ́wọ̀n pọ́daràn ni ó tọrọ àforíjì fọ́daràn èèyàn sí lọ́nkú ẹ wá ń tọrọ àforíjì ẹ rò péré lẹ́sìn èyàn ti ẹ̀sìn ó ti ń tẹ́tẹ̀ kọ̀ọ̀kákùn kankan ọ̀rọ̀ rẹ lọ́wọ́ ń dáhùn na fún iná ti jẹ táàmì rárá. à ń sọ ara púpọ̀ àmọ́ ẹni bí ọba ọba wí látàrí pé wọn fẹsẹ̀ pé kankan wọn ni ọlọ́kùnkùn sọ̀rọ̀ gbèjà ẹ máa dárò èso ọlọ́kùnkùn sọ̀rọ̀ gbèjà ẹ má bá wù ẹ̀yin dá ìkúkú sí rárá ó lè kó yálì lọ́wọ́ wá. pẹ̀lú tí òsán náà rárá yóò kó jẹ́ náà ọ̀daràn yóò kó jẹ́ náà a'udhu billahi minash shaitanir rajim. gbogbo àwọn àtàkàtà àti ọ̀pọ̀ tí tó máa mú kìlómítà fẹ́ sílọ̀ gọ́mẹ̀ sílọ̀ mọ́ àwọn bàbá kú ti sọ pé náà sòrò gbèjà bàbá alákòóbá tí ì sálámà ẹ̀sìn ọlọ́run kò sí mú lérè o ẹ̀sìn ọlọ́run kò sí pàtì àyàfi téèyàn bá fẹ́ wà lìjàlẹ̀ àti ọlọ́run ni pé akramakumullah àìmẹ́sì ní kókó ọ̀rọ̀ bàjẹ́ láwùjọ yorùbá ẹ̀sìn islam ẹni tí ó jẹ́ mùsùlùmí láwùjọ yorùbá yìí wọ́n àpèsè fún kankan bí eré bí àwàdà bí ẹ̀fẹ̀ ẹ lè sọ wípé ẹ ah, ọlọ́run yóò kúkú ṣàánú àwọn ìdákúrekú làwọn máa ń ṣe sọ láti ẹgbọ́rọ̀ ó sì máa jẹun ní ìdákúrekú àmọ́ sọ̀láàtì tọ́lọ̀ nípa ọmọ ẹsẹ̀ lẹ́ẹ̀ márùn lójúmọ́ ìdákúrekú ni ó lè jẹ́ pé ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ní sàtúbà àníṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ẹnìkan hùwà àjàmbá wọ́n wá fáwọn security wọ́n fi mú níwájú àtẹ̀yìn kó wọ́n máa sọ ibi tí ọba wọ̀ àsìkò sọ̀láàtì wa tó gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ yẹn wá kó jọ sínú mùsùlùmí làwọn náà ẹni tí wọ́n á mú yìí mùsùlùmí lòun náà kọ́dà kó so kọ́ lásán. wọ́n á ní à ah, wọ́n ti pèpè fún sọ̀lá tó gbóhùn ẹ jẹ́ lọ mọ́sálásí ká lọ sí sọ̀lá ẹ̀yìn security bí ẹ̀yin bá ti mùsùlùmí ẹ bá wà àwọn mùsùlùmí méjì sọ́jẹ́ pàwọn ní ọmọ sọ eléyìí àjọ wọ mọ́sálásí ni bọ́bá lọ tọ̀gẹ́ ẹ̀ dùn lẹ́nu ọ̀nà. àfa nígbà tí wọ́n kú dẹ̀dẹ̀ kọ́ wọ mọ́sálásí báyìí lọ́ba ní ẹ dákun ẹ yàáfin o kí ló ó lè wọ̀ ní sọ̀lá. à obìnrin ọkùnrin amẹ́rin ó ní sọ̀láàtì ah tẹ́tì sọ́tún tẹ́tì sósì ilé lè wọ́kùnrin sọ pé òun ní sọ̀láàtì. ibi àwọn tí ń rò pé kọ́mọ̀sí pé ó ń zìnà ni o zìnà kọ́rọ̀ ọ̀daràn jánábà wọ́n ń gorí ara wọn ní lọ́rọ̀ ọ̀daràn tí ò tí wọ̀ dànù ilé sọ pé òun ní sọ̀láàtì obìnrin ti ń àwọn náà tún wá wọ́n tún wá bàjẹ́ pín tiwọn náà òun ní sọ́dọ̀ ọ̀sẹ̀ onígbàlá tọ́lọ́lọ́lọ́lọ́. sọ́dọ̀ àní fi ọlẹ̀ níwọ̀n nìkan. a'udhu billahi minash shaitani rajim. ìyẹn àlè máa ń sẹ̀sìn kọ́mọ́ kà fún kó sì máa retí pé kí màlẹ́kà kẹ́ kọjá kò ní ọ̀wá gbẹ̀mí o. ìyẹn àlè máa sẹ̀sìn kó mo jábútẹ́ kó máa lérò pé tó bá di pé òǹdé sàárè ìkẹ́lù wọn máa rí ìdíjọ́ gbẹ̀ngàn ìyẹn lè máa ṣẹ̀sìn kọ́ máa fi pé nǹkan kan kọ́ máa lérò ńgbà nínú lọ́jọ́ ọmọ ni ní bọ́m̀bẹ̀ eré ló ń pè. àdẹ́rù bá ń bà ọlọ́run pé bò ń tó rí lónìí ń lọ alẹ́ ni tí ń sin lójú méjèèjì ọ̀rọ̀ tún gbéga gbéga gbéga gbéga ní gbogbo àgbéga tó ju gbogbo àgbéga tó lọ ó lánàá bì ọ̀mọ̀ pé wàá làwọn akpóróntù. nítòsí si ní pé ìgbà tí àwọn sẹ́jẹ́ bàbá màmá táwọn bá ti jẹ́ pé ọwọ́ ẹ̀rọ ẹ̀hẹ́ làwọn fi mẹ́sìn fún ìdájọ́ àwọn ọmọ orí. wọ́n kẹsì ọmọ náà ní ọmọ náà ní láyé fún bí ó ṣe dá láyé lọ́wọ́ àgbàgbé nínú kájọ́ máa lè jẹ́nà àbí kájọ́ máa ná òyìn ẹ gbàgbé eléyìí ẹgbẹ́ wàhálà tọ́mọ èèyàn ṣe ń torí owó yìí tó bá yàtọ̀ à ń ṣe dá kan nínú ọgọ́rùn-ún rẹ̀ nídìí ẹ̀sìn wa àbá pọ̀ jù báyìí lọ́ndìí ẹ̀sìn owó owó owó owó náà ká ní sáwọ́ àti ní nídìí tọ́lọ̀ nǹkan páàní lọ tó bá yàtọ̀ pé wàhálà wọn bá fi lówó Áfíríkà ló kí gbogbo wa yóò jókòó sí i tora à ń ṣe wàhálà bàjẹ́ láfíríkà yìí. tẹ́ńbà wá ń sọ̀rọ̀ agbọ́nbi tí ó sì tàjù láyé áfíríkà ni. torí owó nínú ọ̀kan wàhálà ẹ̀sìn náà ẹ̀ka mójútó káàkà fún ẹ̀sìn wàhálà wọn ọ̀wá fi pè nǹkan kan. ẹ̀sọ̀rì tí mùsùlùmí ó tún máa yẹnu sẹ́gbẹ́ kan yóò tún máa bẹnu àtẹ́lu islam ìsìláàmù tó fẹ́ tara rẹ̀ wà yóò tún máa bẹnu àtẹ́lù nígbà tó ti pọpọlọpọ pọ̀lọpọ̀ aláìlérò ni wọn wọn máa ń tọ́ pàtàkì téèyàn amójútó owó yìí nìkan ó rò pé bí ilé ayé nì sẹ́yìn pé kò sí tẹ́ lè fowó rà ilé ayé làlùjáná ni kàlà tó fún wa lówó owó ilé ayé yìí náà òun ló làlùjáná kí wá fún ta ni tó tẹ̀ mú o. èyí tá a ti ṣe nínú àìlákàsí ẹ̀sìn wa ó ti tó ibi tí ilẹ̀ má dé lónìí ibi tí òòrùn rà dé lónìí tẹ́pẹ́ ní gbogbo àwùjọ tẹ́ ẹ bá lọ lónìí ẹ̀rí kí wọ́n gbárùkù tẹ̀sìn láwọn àwùjọ Yorùbá wa yìí náà ọlọ́ọ̀lẹ́ ọ̀yà ilẹ̀ ló bẹ bá wọ̀ lómi ìsọwọ́ gbárùkù tẹ̀sìn wọn ní agbára kí ló tà wá àwọn arẹ́sìn sá. dákun lásẹ̀sìn ànítẹ̀sìn pé nǹkan kan dín nǹkan tí ò wúlò tí ò lè sọ ọ́ lọ́sàn-án láyé tí ò sí nǹkan tó lè ṣe fún lẹ́nu ní fíìmù àdánù jáde péjọ ọbẹ̀ wọ́n lè àwọn rẹ́kọ́ọ̀dù wọ́n rìlíìsì àwọn fújì tuntun péjọ etí bó tún lọ péjọ ọbẹ̀ bó láà máa ta bó láà máa jẹ bó láà máa yáwó bó láà máa san èlé èlé ni gbogbo àwọn rádaràdà lẹ́rìí táwọn kàkùn ọ̀kẹ́sìn kún kankan gbogbo ọlọ́kùkú òkùkú bàbá yẹn ti kú bàmá yẹn ti kú ẹ ti pàdánù èèyàn ẹtù ẹtù afẹ́ pàdánù wo ibẹ̀ láàrí wọn sí ibẹ̀ láàrí wọn sí wọ́n lè pé ẹ ìjọ kẹjọ kọ̀la o ti rówó ra màálù àti kọ́ lọ sùn gbogbo orí ilé làwọn kà gbogbo orí gbogbo ránù tí wọ́n tún fi gbẹ̀sẹ̀ lọ́dọ̀ àwọn ilé àwọn kà kún. ètò òní wúlò fún wa ètò àtúntìyà lé lórí làwọn máa kà kún. ọmọ wa wẹ́rì wẹ́rì gbogbo àwọn àṣetí tí àwọn àṣetí tó ta pẹ̀sì ọlọ́ ilé ìtọ́ pé kódà òkú gbọ́dọ̀ máa gbé ní sẹ́pẹ̀ lórí ẹ̀ ilẹ̀ i. etí wúlò fún yà ìdíjà rọ́nà lọ́lọ́lá kìyàmà kápẹ́rì mẹ́sìn kámi ojú tẹ́sìn ọlọ́mẹ́sìn wá sẹ́rẹ́ wọn ní kàfún. láwùjọ ti wá bí káwọn èèyàn lọ máa forí jábọ̀ oògùn wọ́n máa kó oògùn ká kó náà tún lọ ń jó oògùn kínní kan ọ̀kínní kan láàd ọjọ́ oyè kínní kan ọ̀kínní kan láàd bàbá olóògùn ibi táwọn èèyàn ti gbìyànjú wípé kẹ́nìkan má dé mẹ́sàlájì kó ṣáájú mi kó má dé alákọ̀ọ́kọ́ ṣáájú mi eré oògùn lọ́pọ̀lọpọ̀ ọmọ àtàkà yóò sọ àlọ́ gbé sára plate number yóò fẹ́ lọ jọ ọmọ nítorí pé ní gbogbo àwùjọ ní ojú ti ọ̀pọ̀lọpọ̀ babaláwo kó babaláwo ojú ti ọ̀pọ̀lọpọ̀ alágbèta kó alágbèta ojú ti ọ̀pọ̀lọpọ̀ ìyàwó kó ọmọ kó lọ wọ́n lọ gbé sára plate number ara oko aláìlájú. níbi tọ́lọ̀ ní kí màálé ọ̀pọ̀ dé láyé ní ẹ̀sìn ọlọ́run làwọn èèyàn fi ń gbẹ́ra ẹjọ́ yẹn ní ara wọ̀ra ẹ̀sìn ọlọ́run wọ́n bá kọjá ti sọ kọ́nà yóò tún máa yà yín lẹ́nu pé ọlọ́run dáadáa fáwọn náà báyìí nílùú wa kí ló wá sà wá torí máa bá ń sàdúrà fún yàrá tí ọba pé òun náà dúró ń àdúrà lè má gbà kí ni tá a dúró ti gbà wọ́n bá wọn bá wọn lọ yóò máa wájú yóò máa tàdíreke wọn náà ti àgbẹ̀ lọ kájú ká tàdíreke bàbá àgbàlagbà nígbà tí èèyàn bá wá dàgbà tí ọba gbọ́n níjẹ́ òun yóò tún gbọ́n mọ́ torí ẹ̀ jama ìpèníjà ńlá lélẹ́yìí fún wa àwọn ọmọ ẹsẹ̀ tí ẹni tí ò tó wa náà yóò fi máa dènà dè wa àwọn ọmọ wa tá a jọ jẹ́ nǹkan kan náà tààjọ jára kan náà tààjọ tó màálù kan náà torí pé òwò ti gbélé ti ń gbèdà lẹ̀ yọ̀wọ̀ àlẹ́ olóòmọ wá fi àti èèyàn tó rà ilé wọn ọ̀kẹ́ sí kún ọ̀dà àwọn ọ̀kà kan náà jò tí wọn náà balẹ̀ tuntun wá tún fi. síbí wọn náà ti mọ kolóko ogunlẹ̀ haúsá ń bẹ̀ tó ń lọ gbé pàṣẹ. wọn náà wàá ṣètò alẹ́ sẹ́ńbì kí gbogbo wọn tó nǹkan wá sí. tó ẹbí rẹ ti kọ́ ebi ọmọ òṣèlú kókùmọ̀ báyà àwọn bàbá ń dalẹ̀ wọ́n máa sọ pé mùsùlùmí lọ́pọ̀ ńlẹ̀ àárí wọn àbí wọ́n tíráàbù ní láti jẹ́ oṣù ẹ̀kún ti dé. àwọn ọ̀rọ̀ kẹ̀sì kù ká nínú tó ti kó jàǹdà bá wa olóòrè àwọn oníjà ẹ̀sìn ní aṣíwájú ẹ̀sìn bẹ́ẹ̀ wọ́n máa fi yín mọ̀nà sí sìn lọ́nà. pọ́sẹ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn àti ẹsẹ̀ babaláwo ni wọ́n pa kalẹ̀ àwọn onílé sòdodo tó tó má sòdodo ẹ̀ ní pípẹ́ wọn bá wọn ẹni tó gbọ́dọ̀ ọkọ̀ fún pété tí ń ti ọ̀dà ṣé ó gbèsè àwò wá bá báyà pété àwò lòún ṣe kò ní gbé wá wá torí rẹ̀ àtẹ̀tí ṣe kẹfẹ́ rí àtẹ̀tí ṣe mọ̀ sí òní kankan làwọn jọ ṣe ọlọ́ọ̀kan náà làwọn jọ ṣe tó wọ́n yẹ gbogbo ọlọ́fẹ́ gbà. àwọn ẹni náà kó ọ̀rọ̀ project islam bàjẹ́ lù kí ọkàn ìsìláàmù ń kó tó tẹ̀rì àníkà ọmọ ọrọ̀ ń jẹjẹ́ ìtọ́ka ló wọ́n fi ń sọ pé ẹ̀ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ bá àwọn babaláwo náà kọ́ wà lìjánà àlìjánà ta ni náà rí ti bàbá rẹ̀ babaláwo wá ń wà lìjánà kí mùsùlùmí ó tó wà ẹ̀kọ́ ẹ̀kọ́ sọkúsọ torí di ẹlẹ́ mùsùlùmí ti ẹ̀kọ́ tají o mùsùlùmí ti ẹ̀kọ́ tají ẹ̀sìn yìí ṣe ẹ̀sìn téèyàn á máa ṣe ní ìṣe pé tọ́ tọ́ ẹ̀kọ́ tọ́ àkókò mọ̀bí tábìlì àti gbà tọ́ ẹ̀yìn ọwọ́ ti dà lónìí àbí

náà la nabi sallallahu alayhi wa sallam ó ní ikú ni níwáàzì ní ti kú ní kíkẹ́ tó máa sọ̀rọ̀ kankan mọ́ ṣé ẹni tá à ń jọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tá à rí ma ṣé tó lẹ́kọ̀ọ́ fún gbogbo wa. siri ẹja tọ́ba ma lórí pé àwọn òkú márààrún yìí ti ẹ̀kọ́ tẹ̀tì kú oríire ibi kan lèyàn sá ti bẹ̀rẹ̀ títí ọlọ́run ọba ló kàn nínú ìjọsìn ọgbọ́dọ̀ tẹ̀sí àgbọ́dọ̀ dá lóru papọ̀ mọ́sápà àgbọ́dọ̀ mẹ́fà ẹ̀sìn gbogbo nǹkan yòówù tí wọ́n bá gbé wá bọ́ táwọn pè é àwọn dáhùn lẹ́yà. nítorí pé ẹni tó kó báyà wọn ò ní fìyàn lọ́rùn lẹ́ o torí gbogbo wọn náà ṣiṣẹ́ nílé iṣẹ́ ṣètọ́n ni ẹ sì mọ̀ pé ṣètọ́n ó ti lérí léka ó lòun ò ní já sórí rẹ̀ ẹ á tún ìmọ̀ ọlọ́run ọba wa lọ́kàn ká tún ṣe. a gbọ́dọ̀ da lóru papọ mọ́sápà ẹni tí oògùn à ń dè mára à ń sòrọ̀ à ń sokọ́ àrímálẹ̀ ọ̀fọ̀ àjípè ọ̀fọ̀ àpèkátótùn gbogbo ẹ̀rọ àwádì mùsùlùmí làwà àwọn èsì káàkiri àìsọ̀sẹ̀ bọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n gbọ́dọ̀ wọ́ọ̀sì nídìí pàṣẹ ọ̀ní sọ́láàtì ní mọ́sálásí ọkùnrin wọ́n gbọ́dọ̀ wọ́ọ̀sì mọ́sálásí kọ̀mọ́ ìdájí sẹ́lá wà mọ́tíláṣí ọwọ́ àtòsí rẹ̀ náà ni. lásìkò sọ láti bá tó pàṣẹ rẹ̀ ti lọ sí mọ́tíláṣí nítorí pé iṣẹ́ òun ẹ̀mí ló gùn jù ọ lọ tẹ́lẹ̀ náà. ọwọ́ àláyé ló ń ṣe tó o bá kú ẹlòmíì ọmọ ṣe. ẹ̀yin ló rẹ̀ nítorí kú nìsín ìtọ́kìnrin ìtọ́kẹ̀jì ìtọ́kẹta ọmọgbà fi tẹ́ lọ ni ìtọ́kẹta ọmọgbà ṣọ́ọ̀pù lọ ni tí ẹ̀ ló dé ló kú. kí ló dé tó a tètè lọ sí ṣọ́ọ̀bù àwọn ọ̀gá so ìdínú àwọn ẹnìkan ní sì pé bàbá wa kú ìpìlẹ̀ owó wa yìí ká má lọ ọjà má tọ́lá àwọn ọmọ ojoojúmọ́ bá ń àwọn èèyàn sọ fún yín kó rí yín ẹ jáde ẹ máa lọ ọjà darí ó jìnà síra wọn kọlifọ́ ọ̀fẹ́ kú ó jìnà síra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá wọn ni ó ọmọ yẹn sìn ó jìnà síra wọn. mọ́sálásí wọn gbọ́dọ̀ wá wa ẹ jẹ́ kí gbogbo ọmọ ìyá yín mùsùlùmí ti máa wá mọ́tíláṣí ọ̀dà yín mà wọ́n mọ̀ pé ọmọ ìyá mi lélẹ̀ àmọ́ pàdé mọ́tíláṣí sọlá ìgbà àkókò márùn ẹ má jẹ́ ọjà jù ẹ̀yin tó náà fún ẹ má owó yẹn o bá ọmọ ṣe yọ ẹ wá wá ẹ má owó ẹ má ọjà pé olóòlù sèyá mu Ramadan kò sẹ́ fi sẹ́rẹ́ kò sẹ́ fi sẹ́rẹ́ àdọ́gba tí o sì oníkàlùkù gbọ́dọ̀ gbà á gbọ́dọ̀ fi sẹ́rẹ́ rárá hajj fún gbogbo ẹ̀ńtọ́ lọ́n bá bò láti tó sì lálàáfíà á lọ àwọn ọ̀lọ́ gboríkì kókó nípa hajj tá a lọ sí orígun ńlá kan nínú orígun ẹ̀sìn Islam lọ sí o kò sí ní ta fẹ́ fi kó pẹ́ nìkan lálàájì sí àlàájà kí la fẹ́ fi sí tọ́ bá tiẹ̀ lọ́ wọ́n máa ń lọ hajj torí Allah wọ́n máa ń lọ sí lọ́ọ̀lọ́ọ̀ ni ọba bá ní ká lè mójútó márààrún yìí ká máa mọ̀ àwọn náfìlà kún ká máa fi náfìlà kún ká máa fi náfìlà kún pé gbogbo ìgbà kọ pé kúkú ọwá ọkàn yẹn àmọ́ kò palẹ̀ má dé àti pàdé ẹni tí ọba ti palẹ̀ má dé wàláhì kò ní bá dáadáa pàdé lọ́dọ̀ rẹ̀ kí máa fi palẹ̀ má yìí náà kásẹ̀sìn kásẹ̀sìn kásẹ̀sìn ẹlòmíì náà ní kí mú mọ́tíláṣí ní gbogbo àdúgbò tó wà gbogbo àdúgbò tí kálukú wà kí mọ́tíláṣí ọ wà wàláhì ò dé mọ́tíláṣí rí wọn àmọ́ mùsùlùmí àfi lọ́jọ́ ọdún ẹ dákun sí Islam náà ọ̀pọ̀ pẹ́pẹ́ tí máa ń gun mẹ́ṣíìnì lọ wájú mẹ́ṣáláṣí tí bá ti ń bá ẹrẹ́ fọ́ọ̀tì bọ̀ tó bá ti dẹ́wájú mẹ́ṣáláṣí ọ̀sán di sẹ́fúntì tí mẹ́ṣíìnì ọba tákìtì ọ́ tákìtì ó wọ́n wọ mẹ́ṣáláṣí láyé nù la hawla wala quwwata illa billah. ni àwọn mùsùlùmí ò òní ọ̀tá sáríwó rẹ̀ ọgbà gbogbo lóòó wala hawla àtàdédé jẹ́ mùsùlùmí torí pé bàbá àti ìyá wa jẹ́ mùsùlùmí o torí àánú ọlọ́run la fi jẹ́ mùsùlùmí ọlọ́run fẹ́ wa fún dáadáa la fi jẹ́ mùsùlùmí ọlọ́run wa ní fẹ́yàn fún dáadáa kó nítàn ọmọ fàbùrù fúnra rẹ̀ ẹ̀yà fẹ́ni tí ọba ronú ọlọ́run ọba kó dé ká mójútó ìsìláàmù wa ìsìláàmù wa ọlọ́run ọba kó túbọ̀ máa bá wa gbéga ọlọ́run kó tún jẹ́ kí òǹkà mùsùlùmí kó tún máa lékún sí kó máa pọ̀ sí àmójútó fẹ́sìn wa ọlọ́run kó sọ̀rọ̀ wa lọ́rùn ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn orí alálùbáríkà tọ́lọ̀ máa ń ṣe fáwọn ẹrú rẹ̀ níbikíbi ọlọ́run kò ṣe fún wa ọlọ́run ọba kò ṣe fún wa ọlọ́run ọba kò ṣe fún wa àwọn níta bíbí islam tó dàbí ìgbà tí wọ́n ti ń yan islam lódì ọlọ́run bá dá wọn padà sí díẹ̀ islam ọlọ́run bá dá wọn padà sí díẹ̀ islam àwọn ẹni tí ń ṣe islam náà tó ṣe é pé wọ́n ń ṣe nídàkúrekú ọlọ́run bá dá wọn padà sí díẹ̀ islam ní dídá padà eléyìí tó péye ọlọ́run jẹ́ kí àwọn ẹni tó jẹ́ káfìrí gan tí wọn ò tí ì gba islam báwa ṣe ń rọrùn fáwọn náà káwọn náà gba islam ọlọ́run báwa ṣe ń rọrùn fáwọn náà káwọn náà gba islam ọlọ́run kó jẹ́ kó dáa fún aláyé kó dáa fún alálùkìyàmù nínú tí àwọn ẹlẹ́dàá wa fi pa á láṣẹ ibi ká máa ṣe ní gbogbo ìgbà fọ́gà wa aṣíwájú wa ànábì wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam tó náà sì tún jẹ́ abala kan nínú ẹ̀sìn tọ́lọ́run fi pa á láṣẹ onáà ká máa ṣe àṣọ láti fún ànábì wa sallallahu alayhi wa فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة